wọ́n ti porúkọ ọmọ yín dàǹgbòrò àbíkẹ́ ọ̀bùn ni wọ́n ń pè. ẹ̀wọ̀n mo ti ṣe. oòrùn irun swíìtì gan ni gbogbo rẹ̀ ta sẹ́ gidi ni. o wẹ̀ láàárọ̀ yìí. mo wẹ̀ ma. take you stay. ọ̀bùn àbíkẹ́ ọ̀bùn tó jẹ́ pé àwọn tí wọ́n bá sùn kò ní yí àwọn tí wọ́n bá sùn. ọ̀sẹ̀ ìdí gidi gẹ́ ọ wà ń sọ fún wa èmi sì wọ̀ you dey wine ó sì èrè jà. àbíkẹ́ O lè máa rí mi ojú ẹlẹ́dàá rẹ tóbi kíbi tó bá wà bóde. níbo wàá lọmọ ilé gbà lọ. ó ah! ti di ọmọ kájà ló jáde ọ̀rọ̀ wèrè tí èèyàn kan bá ti àbíkẹ́. òkè ọlọ́jọ́ tó ní àbíkẹ́ tó rọ̀ wá o. sọmọ tán pẹ̀lú àárọ̀ gidigba ní English mọ̀mí wọ̀ta ni wọ́n sọ o. àbíkẹ́ o àbíkẹ́ owó àbíkẹ́ o àbíkẹ́ ààbò alágogo lẹ́kùnlẹ́kùn abẹ́yìn àrò pélémọ́ pélémọ́. kí ìyá èèyàn máa jẹ̀yánú ọ̀rùn. ó kù díẹ̀ ká dọ́dọ̀ yín o. ó dá màmí àwọn ọmọ mi ti dé ó yá o. bá mi sọ fún pé nínú ilé ọmọ mi ni mo wà kò ní láìtì láti wá bí wàá ṣe ọlọ́jọ̀jọ̀ ọmọ. ta ah. ni asáré fi ẹ. ó yá. Ah. Ah. ẹ fẹ́ gbà ọkọ mi lójú. yà yà. drama láàárọ̀ drama lọ́sàn-án drama lálẹ́ òkú ló wà pa ẹ́. ìwà wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ wọ̀ ẹ́ wọ́tọ̀wọ́tọ̀ wà lẹ́bàá ọ̀nà tó sí. wàá dàgbàdùn wọ̀ ẹ́ ó ń ṣe mí bíi kí n nà. ọmọ adégan kò ní dá ẹ mọ̀. ibo ni màmá ẹ wà. wait a mother are you mad. bó wa lọ ọ̀hún dùn. Ah! ìyá kẹ́mi máa padà mi ìwọlé mọ́ o. wọ́n ló ń wá mọ́mí pé wọ́n tó wọn ò ní wọn látàmì. wọ́n ń wá mọ́mí títí báwo. ilé ti ń fi lọ́wọ́ ìdáyìí. ẹ ti gbọ́. ẹjọ tó ń bí bá dé sìn tó bá rí gbogbo àpá ìlara yín kí lè fẹ́ sọ fún. má ní mo ṣubú lẹ́nu step que a sọ pé ṣubú mi àmín àmín lórúkọ Jésù. Ọlọ́run ẹ ṣe gan-an fún gbogbo àdúrà tẹgbà fún mi lọ́tún lọ́sì Ọlọ́run á jẹ́ kí gbogbo ẹ gbà. àmín o àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ẹ ṣe gan-an mo really appreciate you ẹ ṣe ìwé wáyé sí ọ̀dọ̀ mi lé ẹni wá lásán àwa náà ti prepare um, small talk on time àfi ṣe é lálejò. All um. Okay, um, ẹ jọ̀ọ́ ta ló lórí Yes, báyìí? Jésù, Oh, and you know ẹ̀ ń tọ̀ nínú alẹ́ ìwé. Oh, ẹ̀yin Um, It's okay, um, it's okay. So, um, I feel free láti wá sí ọ̀dọ̀ mi anytime tí ẹ bá fẹ́ wá kí ẹ tẹ̀ mí ṣe ọpẹ́ ẹ̀ ń gbàdúrà fọ́gà mi wọ́n lè máa fún yín lówó lásán ẹ má gbàdúrà o ẹ ṣiṣẹ́ owó tán fún yín o. all right um, ẹ ṣe èmi ti fẹ́ wọlé. ok ẹ tí wọ́n fẹ́ manage ilé ẹ má para yín o. àwọn engineer they already sent their quotations and um, they are all set to make the ball or budget ready. Oh, um, that's a good one. Um, hello. what's on it? 20 million naira. And that's because we have about um, 20 different ball holes TFS sort. So, Shampo Yamato, because I Adubo yet too big gone. You know, so. Mm, it should be enough. And that's because Lenny Denny Kurumbe, personally, I had to go there myself and I go count I go counting on the streets. Mm. And um, we have about 20 streets. So this image is like, okay, ẹyọ kan fún streets kan, ẹyọ kan fún streets kan. So at the end of the day, ìgbà táwọn aráàlú around here mọ̀ pé ẹ́ wọ́n fẹ́ wá ṣe bọ́wọ́ sádùúgbò wọn, they're so excited. Wọ́n dẹ̀rọ bí ìjọba ló fẹ́ wá ṣe ni. Uh, But then I told them, shh. Àwọn bá ṣe tiwa fọ́lọ̀ nìyẹn. Ọ̀gá mi ló fẹ́ wá ṣe. dá yín lójú sóṣù ọ̀pọ̀ orúkọ mi nìkan. àwọn tó gbé ìṣòro tójú tiẹ̀ wá ọ̀gá ń ṣe dáadáa fún wọn eh. ọ̀gá ò ṣe tó dáa tó dáa mọ́ òun tiẹ̀ wọ́n sámọ̀ tí má ti ń kọrin sámọ̀ gbé ni o mọ̀ bẹ́ẹ̀ o tó bá bẹ́ tó bá ti bẹ́ ànábì lè bẹ́ o. ìní bẹ́ẹ̀ èmi è bẹ́ẹ̀ mi tá a fọ̀rọ̀ sí báyìí ọ̀rọ̀ ni kúò ń bẹ̀. kó sátì ẹ̀ ti fọ́ re. ẹ sà. ẹ káàsán sà. ẹ káàsán. ẹ òpó ilé wa tí mo sọ bẹ́ẹ̀ni ẹ kó ti mọ́ lára torí ìgbà tó kọ́kọ́ bí alákọ̀ọ́bí ìbejì ló bí gbogbo àwọn tó wá kì kó ewu ọmọ ẹkún níbi ń dá wọn lọ <laughs> bẹ́ẹ̀ni nígbà tí ó ti wá lóyún mi ó tún rí ìbejì ó tún sọkún ah! mo á wò kékeré ló dé kíní ti ń di nǹkan mi bọ̀ ni ó tún bí kan sí i ó tún bí méjì bó ṣe lọ bí ìbejì lẹ́ẹ̀mẹ́ta ni wọ́n wá wò pé bí a kò ń bí àwọn ìdòwú wọn lé wọn lé wọn bí a tó máa bilẹ̀ ọkọ̀ kan kó máa ìdòwú eléèlélé ìdòwú eléèlélé ọkọ̀ fún bí mẹ́ta pọ̀ ni. Ah, bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni wọ́n parọ́. ọkọ̀ bí mẹ́ta sí wọ́n wá sì wá bá àwọn ìdòwú díẹ̀díẹ̀ mọ́. ẹ sọ fún wọn kọ́ máa sunkún. ẹ wọ́n ní wọn máa kè mọ́ ọ̀gá ni kọ́ máa sunkún wọn ọ̀gá ìrọ̀ mi lójú. ọmọ tí wọ́n bí wá tó mélòó sí i sẹ́rí tá a bá ka àyíká mọ́fọ́ lọ́mọ náà àmọ́ tá a bá ka gbogbo ẹ̀ papọ̀ twelve lẹ́ wọ́n jẹ bẹ́ẹ̀ ni ah. ọmọ twelve àmọ́ ìkan kan kú. sẹ́rí ah, tó kù gangan lọ́ba mi ló jẹ́ ju ìmùmú lọ́ba ìlókù ọkọ̀ mo parí ìrònú rẹ̀ lọ́pọ̀ bàbá ìbejì ah, bàbá ìbejì kú tó tọ̀ <laughs> olórí ibú lọmọ tó kù tẹ́ bá rí i ẹyin tó bá bá ọmọ níbi títí mu ọmú akédòdè yìí ọwọ́ méjèèjì báyìí ní òfin gbé ọmọ ẹyọ kan. gbígbé yẹn bá ń fún sàn láì mọ̀. yóò bẹ́ẹ̀ dààmú àgbà tó pa lórí ìgbà tó wá kú làwọn àṣẹ tó mọ̀ pé ah, ọmọ yìí tó bẹ́ẹ̀ lè dàgbà yóò fi ọmú dára o. ẹ wò bẹ́ẹ̀ bá ti ẹ ṣe pé mi gan tó wá jẹ́ ǹtọ́ lọ́kàn mm. mo tún ti ṣe family plan mm. nítorí ọmọ pọ̀ lára mi. rárá yìí bímọ mọ́ òbí mọ́ mi mọ́ o ó ti sẹ́wé mọ́ o ó ti gbàgbọ́. Um, it's okay it's okay mm. um, Sherry níwọ̀n ìgbà tẹ́ ti wọlé mi ayọ̀ ni. Ah, mi ò fẹ́ orí rẹ̀ sọ̀rọ̀ lọ́dọ̀ ọ̀gá. mi ò fẹ́ kẹ́ sunkún. Um, so um, Saliu kí ni nǹkan tí wọ́n wá fẹ́ ń sìn gan. sẹ́rí bó ṣe wà ó nílò ìrànlọ́wọ́ torí pé kò sẹ́ni kankan kò sí èèyàn níwájú kò sí èèyàn lẹ́yìn àbọ̀ ọlọ́run kò ní ọlọ́run kò léèyàn kankan ọlọ́run ọlọ́run ló nílò rẹ̀ so ti yẹ yí tèmi yín rò pé ẹ lè ṣe fún un tó jẹ́ pé kò ní lè mọ̀ tó padà wá mọ̀ dání láàmú ó ní pé kẹ́ máa gba ṣọ́ọ̀bù bíi mẹ́wàá síbi tọ́jà ti ń tà kẹ àbí kẹ gba bíi warehouse kan kẹkàn bá já gbogbo ẹ̀ papọ̀ kí wọ́n máa já nǹkan síbẹ̀ bóyá wọ́n máa ta bíi sìgá bíi obì máa ta wóróbo. mú kó lò sí sí mọ́. mo ní máa tayún náà àti bàbá. àti àṣà yóò sì mọ ìyá tó bá jẹ́ sí. ó ó mú pọ̀pọ̀ náà mọ́ òpònú gidi ni ọ ẹ mọ ìdá ló ń jàre kò mọ tó ń ṣe ọ̀gá kò mọ tó ń ṣe sọ ti èyí tó fẹ́ sọ ni pé òun lè mọ ta ráìsì lápòlápò òun lè mọ ta epo pupa kó mọ ta òróró náà mọ n tó fẹ́ mọ ta òróró náà. sọ ti bá gbọ́ dáadáa ni pé kí a dá wọn lókòwò. bẹ́ẹ̀ ni ẹ dá wọn lókòwò ẹ dá lókòwò kò lè jẹ́ gbárùn. okay all right. àmọ́ dájọ́. that's a problem i'm a lgm. Yes, boss. Um, Elolani in cash. Well, so I think um, what we have here is um, the four million or the one point one. One million one point one. Yeah. Okay, Guinea! will go Um, Sherry um, sister. um, one million or one point one ló wà so only ilé kẹtì mọ. sẹ́mi bẹ́ẹ̀ni. èwo kí ni jẹ́ one million. Ah, so tó more, more owó mọ ni ọmọ one million ni one million naira. sowó wa àbí tìlú èbò. owó bíi. mo ní ẹ̀rọ kíni kí ló ṣẹlẹ̀ kíni lọ́mọ ah, sí mi. ẹmu ń bẹ dàbí ọ̀pọ̀ ẹmu ń bẹ. wọ́n múnú kíni. wọ́n mọ sàṣìwọ́n lágbo ilé. nínú one million ọ̀gá ẹ̀ wọ́n dá lóhùn o. <laughs>

lókàsì. ẹ tẹ ní sọ̀rọ̀ kò tí ì tán ṣe rí àwọn ọmọ tẹ bí tẹ ní ẹbí eleven ni. eleven ni eleven. màmá wọn lọ sí school di university level nínú ìlú wa. lọ́fẹ̀ẹ́. lọ́fẹ̀ẹ́ èmi ni màmá sanwó. ṣé wọn lọ yunifásitì tí wọ́n bá ti kàwé mẹ́wàá dé wọ́n kọ́ sẹ́. sọta wo mi ò fẹ́ gbogbo owó. ẹ ṣe o ẹ ṣe mi. wọ́n ní wájẹ sàrà ọlọ́jọ́ wọnú ṣé wọ́n ní kó mi kó wá ní àbáta. rubbish. lóṣooṣù màmá fún wọn lówó ẹ mọ̀ fún alówó lóṣooṣù àbí àwọn ọmọ ah! àwọn ọmọ fún àwọn ọmọ kọfí máa kọfí máa iye tòun nìyẹn uh, mọ́ mọ́ àmì ilé máa bá gba sẹ́ẹ̀kì lóṣooṣù ah, àgbáyé kí n máa bá gba owó lóṣooṣù pé kò kọ́ mọ̀ máa bá a máa dàgbà. láti ti ẹ̀dá ní báńkì mo rí wò mí mọ́lẹ̀ ok à ń ṣàwà tó ṣe máa dọ́dọ̀ yìí um, lórí ọ̀rọ̀ shops yẹn okòwò tẹ́níkàjá yín o put it into consideration. Ah, mo dúpẹ́ sàmì àmì òórọ́ kà sí i ẹlẹ́dàá ah, mi ẹlẹ́dàá ẹ wo dádì òtún kan tẹ́ wàá ṣe fún mi ẹ dákun bẹ́ẹ̀ bá ń lọ ẹ jẹ́ tẹ̀lé yín kẹ́ ẹ já mi sí Johnson ọ̀dọ̀ wa. ẹ wo ẹ sà sẹ́rí lágbára ọlọ́run ẹ ní síyàn gbé ẹ sì ní sóre ṣe eré tẹ̀ ti ṣe náà ti dáa o ẹ jẹ́ kó gun ọ̀kadà rẹ̀ tó gbé wá o. ẹ má gbé sẹ́wọ̀n kó kò sáyè nu ọkọ̀ yín mọ́ kò sáyè nu ọkọ̀ yín mọ́ kò sáyè mẹ́. àṣẹ dẹrù síbẹ̀ ni. àbí o. irọ́ ìgbà tó jẹ́ pé ẹ̀yìn àti LND bá ti bọ́ bẹ́ẹ̀ náà. ọ̀dẹ́ọ̀m LGM LGM. Ah, ah it's okay you know what Uh, kò the problem mama drop the nc junction. ẹ drop mi me. I say, dúpẹ́ Uh, you know what you know what um, eh. Buy me order uber No space. fún But bàjẹ́. no space. olóòní fọwọ́ bàjẹ́ kan kò kán pé náà bóbí mo fi wùwọ́ kéésù mọ́ bàbẹ̀ jẹ́ sísí káàmù bá ń dúpẹ́ o mo dúpẹ́ o ọlọ́run ṣe o ẹ̀bùn ayọ̀ ni. ọlọ́run ṣe àwọn èèyàn mọ̀ mọ́ dá ẹ̀kọ́ sá ẹgbàá mi lẹ́yìn tó yẹ kó ọmọ ẹ̀yọ̀ kan àtàkùn lóbi tó sọ pé ilẹ̀ mú lòbí lọ́mọ ti ń da ikọ̀ yìí ẹ wọ ẹ lè gbé o ẹ gbà wá méjèèjì pọ̀ mo ti fẹ́ close tẹ́lẹ̀ èmi náà ti fẹ́ close tẹ́lẹ̀ kẹ́ ẹ bá méjèèjì lọ́ papọ̀. ẹ kú ilé o ẹ pẹ̀lẹ́. Ah. ẹ kú ilé o. ẹni ròbí sí mi bí a bá o ẹni ròbí sí mi bí a bá o àwọn ìyá yín níbí máa bá nílé máa ń sọ ọ máa ń sọ ọ. ẹrù ẹlẹ́rù náà ń gbé kárí o wọ́n fa tiwọn lọ́wọ́ dẹ̀ǹgbẹ̀rẹ̀ kó rí fún wọn ohun tẹ́ ẹ bá rò àjẹ́ tí wọ́n ṣe gbọ́ pé wọ́n gbólúmọ̀ ẹ̀gbárí láyé èmi tó pé mo ṣe wà ń wò ní kọ́ńbọ̀dù aṣọ àwọn ọmọ mi kàṣẹlẹ̀ bàbá fọ́nà àìkàwé ọlọ́jọ́ máa gbé kinní sórí kinní tébù òǹgò kàṣẹlẹ̀ kàṣẹlẹ̀. ó ti yé mi ẹ̀yin dákun kí ló wá mẹ́nu yín wúwo ńgbà tá a kí yín o. àlọ́mọ́. ẹ̀yin náà ni. Ah, ṣé ọmọ mú yín jẹ́ sí ọ. bí o lè ṣe jẹ́. Ah, ṣé ọmọ kọ́kọ́ ẹ ló ń bá wí. sọkọ ni yín ni. lọ́ọ́ béèrè lọ́ọ́ béèrè lọ́wọ́ àwọn ìyẹn ńlẹ̀. nínú ah. ọmọ kọ́kọ́ ni o. ṣé ọmọ pé mo kórógbó mo kóbi wá ni abó òbèrè ni ẹ̀ ṣé ọ̀gbọ́n náà tán pé ọkọ báyìí náà lè lérí aya. mo ti gbọ́ kí wàá ló mú yín tẹnu yín fi wúwo lábẹ́rẹ́ tẹ́ ẹ̀ fi lè dáhùn pàtàkì. Hmm. àbọ̀ wa bá lọ rẹ yá àbèjì yá àbèjì náà kí mo ti ṣàdéhùn pé nínú ọmọ níbo ló ti ń bọ̀. níbo mo ti ń bọ̀ ẹ dákun kí n ti yín pẹ̀lú bí mo ti ń bọ̀ ó dáa mo jáde ni ò sí òsì. lọ jáde lọ bó. Ah, mo jáde lọ ibi ah. ọba wù mí mo lè jáde lọ ọjáde lábẹ́ lábẹ́ òrùlé mi láì dágbére tó wá lọ bó. mo jáde ní kí ló ṣẹlẹ̀. <laughs> ẹni ọba ro ẹni ọba ti ro kúrò mi òun tọ̀hún ni ọmọ àǹṣó lọ́rùn èmi mo sọ bẹ́ẹ̀ èmi ọmọ òkègìrì ògìrì tí òjò mi ọ̀là lùjá èmi ìwọ ọwọ́ ló ń pètè ikú ọlọ́ ń pètè ikú lẹ́yìn mi ah wọ́n wá lọ́ọ́ tò níbi tí wọ́n ti ń gba báárà tí wọ́n ti ń gba báárà tí wọ́n ní káwọn opó tò wọ́n náà wá pẹ̀lú wọn ṣe dàǹgìdàǹgì ọ̀lọ́ tò láì tí ì kú mi ọwọ́ aṣọ mi dókó ayé ìyá àbèjì kí ni ń gbénú ẹ gẹ́gẹ́. torí mo ṣe ń wọ̀ mo ń wọ̀ bí ẹni tí ò ní làákàyè kankan tí ò ní inú tí ń rò àwa wí tó ní ìwọ ọkọ dákúnṣe ọkọ ni ọkọ ni ìwọ sórí táwọn ọkọ bá ń jáde ìwọ ò ní jáde tán bá wá ní kí lóde òní ọkọ ni ọ èso oúnjẹ òní bá wa àwọn ọmọ ń jẹjẹ wọn àrísán àwọn ọmọ wà kìsáàkì èmi ìyàwó gan múlíkà mò ń gbé lórí ayé ẹ̀ ó dáa ọwọ́ àjòkó ẹ gbogbo ilé bó ṣe rí jùlùjùlù ọwọ́ àjòkó síbi láti wọ́n ti àtẹ̀gàn àtàfihàn wọ́n ti àtẹ̀gàn ah ò ní ojú tí o dákun ṣé èso kù báyìí ìwọ ò mọ̀ pé òkú ni ọ́. èmi ló kú ǹjẹ́ ọ̀lẹ́ àṣẹ jìnnìṣà ni. ìyàtọ̀ tí ń bẹ́ńbẹ̀ náà nù wọn ò sì ṣe jìnnìṣà àti ẹ̀tọ́ orípò kù ayé nìwọ. ẹyin tí mo wá lọ síbí lẹ́yìn rẹ mo ti lọ gbowó mo lọ gbà á o wọ́n jù òru ọ lójú àwọn tó sọ fún ọ bó ṣe rí nù. tí bá wá gbà ṣẹ́jú rẹ̀ gangan tó dúró báyìí tí mo ní ẹni tó dúró yìí o ó ti kú o àkùdá ìyálẹ̀ ń wo kí ló ṣe. o tiẹ̀ ti dà. kí n dáadáa rí ó dà fọlọ́. wọ́n ní ọ̀tí ẹ̀ wá o dínú. ìdínú. àwọn tó rí ọ bí wọ́n ṣe rí ọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ sọ. bẹ́ẹ̀ mo ní ìyàwó mi ẹnu ẹ gbọ̀rọ̀ yóò sọ̀rọ̀ tọ̀pọ̀lọ ní bí ẹni tí ọ lẹ́kọ̀ọ́ o sì sọ bẹ́ẹ̀ náà kò wá sí tìjú kankan pé tó yẹn ti ẹ̀ pẹ́kọ́rọ́ o ẹ̀ pẹ́kọ́rọ́ o o sì sọ jàbàtà bẹ́ẹ̀ náà torí pé ọ̀gbádùn ó ti wá dà èmi ló kó ayé èmi ni mọ tí ń ṣe ó ti wá dà àti yábèjì àtòkù ayé àtòkù òjijì àtòkù pàjáwìrì àtẹni ọkọ pa àtẹni tí tó fọwọ́ rọrí kú òkú kan náà ló kú ọ̀sá ti jẹ́ nígbà tí a gbowó òkú tó ti gbowó òkú mèyí tó ti gbowó òkú lòkú lòkú ọ̀sá jẹ́ ọ̀ya owó tó kò wá kì í sáré torí mo gbọ́ wọ́n gbẹ́dí tó bẹ́rẹ̀ tó ń kúrò fún yín ìdẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ tó ń fi láìlọ́n tó ń fi gbé fún yín. níbo ah, ah, ah, ni lórí ti yan orí tèmi ò yan tèmi ń bẹ̀ báyìí. ẹ lọ bára ọlọ yẹn. sórí bó ṣe ń sọ̀rọ̀ ó sì dàbí káàrà sì sàn báyìí kó sì sàn pa ọ́ dànù. àtẹ̀kẹ́kẹ́ ná àtẹ̀kẹ́kẹ́ nì kẹ́mi ò kówó wá fún ọ. kára ọ̀pá ta ni. ó pa ọ́ dànù. èmi. torí mo ọmọ pé mo le ńgbà tó tí mo wà lójú ẹ̀lọ́ mo le lọ́kùnrin ọmọ pé gbà mo wà ní tí mo wà ní bọ́ọ̀sì ọmọ mo le. nígbà kanu tó o bá dán wò ní ìsìn gbórígbórí ògbòrí ọ bá ara rẹ níbi tí o. owó owó tó ah, owó tó gbà látọ̀hún ni. aṣọ ọbẹ̀ rọ̀bù mi. Hm. ó ní ìpariwo lè lé ọlọ́run. pé kí ni iná lé mi. ní ìpariwo lè lé ọlọ́run. yábèjì tí wọ́n bá bí ọ̀dà lọ́wọ́ rẹ ọkàn mi. yábèjì. tọ́wọ́ ẹ bá kàn mí òpònú ọba láyè kan panu buhari ah, àjẹgbẹ́ tí ń rùn láì fi kú ni. onílé mokago onílé mokago onílé mokago. eégún ò ní sanwó bodè kó tó wọlé. gbẹ̀nàgbẹ̀nàgbà lórúkọ tá à ń pè wá jẹ́ àjànàmọ́ tìgbàtìgbà lórúkọ tá a ń pè wọ ológun agbáyé ní ìlú tá à ń wọ owó awáyé má tẹ̀ lórúkọ ìwájẹ́. ọ̀bàràpẹ̀tù ọ̀bàràpẹ̀tù babaláwo ajé ó dífá fún ajé lọ́jọ́ tí ajé ń sunkún àìrówó ná tó ń sunkún àìrówó lò ọ̀bàràpẹ̀tù mo ti mọ orúkọ tí ajé ń jẹ́lẹ̀ ní o ọ̀bàràpẹ̀tù mi ò gbúdọ̀ rárú owó. ajé ilé olóko. gbére ọlọ́sà má gbére lọ síbi kankan mọ́ o gbé ire lọ bá àwọn tí mo ti ṣàánú fún tí mo ti fún lọ́wọ́ jẹ́ kí owó tí mò ń fún wọn kó jí irú kó dìgbà mọ́ wọn lọ́wọ́ ajé wá gbé ajé tèmi adé dọ̀tun ọmọ adébàjọ wá fún mi lẹ́ni o ìṣẹ̀dá ooo. bí owó ìlú wá mo fẹ́ náwó. onílé aago èyí tàgbáyé fún. mo ń gbọ́ yín lọ. yẹ́à mo mọ̀ mi <laughs> in fact mo mọ̀ pé o wà attentive but the point is um, mo fẹ́ kó ṣe tọ́ pẹ̀lú nǹkan tó ń ṣe kó má dàbí pé mò distract attention ẹ lórí fóònù ẹ o tiẹ̀ mọ ara a ní sùúrù we have all the day. <laughs> okay fún mi ní um, just a moment. Okay. A moment. Uh, ẹ má bínú. Oh, bínú kẹ́ẹ̀. <laughs> Ta ló bínú pẹ̀lú olówó? <laughs> Um, you see, um, there's this business. Ó ti ah, ah, àjọ àjọ ó ti yẹ but then eh, <laughs> owó yẹn gara díẹ̀ <laughs> so we thought of um, ta ni no, tó jẹ́ kó lè gbà wá kúrò nínú ìlà ìlò yìí tó sì pa àlùmọ́ àlùmọ́ bá ọ̀tá wa ká lọ́mọ béèrè owó lọ́wọ́ ọ̀rẹ́ náà la lè wá bá and when we search around ọ̀rẹ́ mi we <laughs> ìwọ call ni the only person bólú lè ràn wá lọ́wọ́ so òun lèmi àti ẹ̀ ṣe wò pé gbogbo ẹ̀ gò wá ká. Okay. Okay. Okay so <laughs> because um, a mọ̀ pé wọ́n ló lè yọ wá òun <laughs> ló jẹ́ kí ah, <laughs> ìṣòro wa lágbó abẹ́ o ògìkì dẹ̀ ṣòwò tó yẹ pé o gara níwájú ẹ o lè gara lọ́dọ̀ tiwa but when it comes to you ọ̀rẹ́ mi ọlọ́run gbé ẹ sípò láti lè yanjú ẹ so so that is why we are here. orí ẹ business ìgbàgbọ́ náà ti fi ṣe kò ju bí a lè sixty million ìwọ nìkan dẹ̀ ló lè fún wa. a ti ṣàdí ẹjọ́ náà ní ẹ̀rọ pé àwa náà kì í ṣe pé a ti ṣàbí àbí ten million jọ o ti mú six million wa èmi ti mú four million wa so ó kù fifty. yẹ ṣé wọn the sweetest part business ni pé hmm. taba invest owó yẹn sí business ó kéré jù taba ni pé a máa ní forty million. that is the least ìyẹn ta ó láwọn ó láwọn strategies kọ̀ọ̀kan tẹ́ pé tàbá putin. <laughs> ṣọwárí wàrí wàrí wàrí nǹkan tó wá tó wá dùn mọ́ mi jù bẹ́ẹ̀ ni pé hmm. since pé wọ́n ló fẹ́ contribute láyọ̀ ṣe hmm tàbá ti fẹ́ pín owó yẹn náà ratio tiẹ̀ náà ó ló máa pọ̀ jù. Um, ṣé uh, lóòótọ́ owó tí a sọ yìí owó tó kéré. What is really ṣọ́mọ̀ pé kéèyàn lè predict èèyàn kéèyàn dé lè right ọlọ́run fi mi sípò yẹn. <laughs> Mo sọ fún ẹ, mo ní dábàá ti dọ́gbù ẹ̀. The only thing to máa sọ fún ẹ ni pé kò tó nǹkan. <laughs> God bless my friend. Amen. <laughs> Uh, báwo ni ẹ kẹlẹ? bọ̀dá pupa kílẹ̀ jẹ́ kílẹ̀ mu. sí tó tẹ pé nǹkan tá a bá wá ó ti níyànjú eh, tẹ bá ní àmàlà àmàlà dúdú ni omi likewise ẹsì gẹ gbèjì àti ewédú bàbá ah. mi fẹsẹ̀ ẹran sí. Ah, ẹsẹ̀ ẹran náà bẹ̀ ah. ọ̀dà àmúdé tán. àǹtí eh, ẹ ẹ eh, ti béèrè lọ́yẹ̀ mi. mi ì bí mi ì gbàgbé oúnjẹ ọ̀tọ̀ sí yín. kí lẹ́yìn ẹni tó bá fàyín ni mo jẹun. Ah. ẹni tó rẹwà ló máa fún lóúnjẹ. bẹ́ẹ̀ni. ẹjọ báwo ni ìwọ gangan fúnra rẹ ṣe rí owó mìíràn èmi lẹni tó bá rẹ ìwọ ó fẹ́ wọ ọ̀rọ̀ sí mi lára ó fẹ́ wọ ọ̀rọ̀ sí mi lára ìwọ ó yọ ọ̀rọ̀ lára tèmi who are you èmi lẹni tó bá èmi ọ́gìlì wọ́n mẹ́ta arú ẹ̀ mẹ́ta arú ẹ̀ ni mo sanwó oṣù wọn. àwọn mẹ́ta ń lẹ̀ ń bọ́ kì í sèmi lẹ̀ ń bọ́ ilé ọ̀gá mi mo wà. who are you ọmọ ọ̀dọ̀ lásán lásán. ìwọ lọmọ ọ̀dọ̀ lásán lásán. yóò ṣe ọmọ ọ̀dọ̀ lásán lásán ni who are you. ẹ̀mọ tẹ̀ ń bá sọ ẹ̀mọ tẹ̀ ń bá sọ̀rọ̀ ni. ó yà jẹ́ who are you who are you. ó wà ń bí báyìí náà. yeah address it. ọ̀gá mi ọmọ kan bí one billion ọ̀gá tán ó dúró re ó dúdú ọ̀rẹ́ wà irùngbọ̀n rẹ̀ gbogbo rẹ̀ lọ fresh síbẹ̀ ẹ̀yin ojú ló funfun yìí ó yàtọ̀ sáwọn kan odógún nọ́mbà ẹ̀wọ̀n mo gbé fún ọ tán bàbá pè mí lẹ́ẹ̀kan in down fifteen times mm. ọ̀gá mi o àdèmọ́rú wọn àwọn èèyàn méjì ni wọ́n wá àyìn àwọn kan wọ́n wà wọ́n wà dẹ́pọ́sìtì àwọn kan wọ́n wà tọrọ ni àmọ́rú yín. ọmọ ọ̀tá ni ẹ ọmọ ọ̀tá ni you are a hoodlum ni ẹ mo dẹ ẹ kó jàjẹ jọ máa back and work mo jẹ gbogbo kan mo lè ra ẹ pa the fact that i'm in your boss house kò túmọ̀ sí pé kò máa rí mi fín rubbish. kí ló dé mo ní àlejò méjì ìwọ dẹ̀ fẹ́ entertain ẹnìkan so make sense yẹ. sídi sídi béèrè nǹkan tí àlejò mi máa jẹ àwọn méjèèjì kò dẹ̀ ṣe fún wọn eh, ọ̀rẹ́ mi ti sọ ti ọ̀rẹ́ mi kejì ni kò béèrè lọ́wọ́ ẹ̀. mi ò tẹ ìjà kankan mọ́. no no no no no no no no no no I'm, I'm okay I'm okay o lè máa lọ mo lè kanra mọ́ ẹ o inú ẹ ń bí mi. ó ti bẹ̀ẹ́ ó ti bẹ̀ẹ́ ó ti bẹ̀ẹ́ ṣé máa ń ti five years. tó bá wà. lòdò ń kọ́. mi ò máa ń. ṣé n fi jọ kìtì. ìyẹn náà lọ. ṣé n fi ìgbín náà sí. táyọ̀ ẹ̀ bá yọ. júùsì àbó mi. ẹ jẹ́ kó jẹ́ júùsì. ẹ jẹ́ kó jẹ́ júùsì. mo dé tẹ́ ẹ má bínú sí ẹ. mo ò ní jèrè. Um, back to what we were saying. Um, Sherry gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ǹkan yẹn mo ní owó yẹn kéré kan àmọ́ um, there is a but ni pé tí mo ṣe wà yìí mo máa ń budget spending mi ni ọ̀rẹ́ ṣoṣe ń bínú ni. yá yá obviously ó hàn lójú mi pé mo ṣì ń bínú mo ń bínú but then gbogbo nǹkan tó promise yẹn tó bá gbèdé tó gbèdé tí mo rí i maybe maybe. All right, um, all of that um, is um, about sorted. Um, kókó nǹkan tẹ́ ṣe and I think that's the most important thing. Yeah. Ó wá important jù inú tó ń bí ẹ lọ. O So take it off. Um, Wọ́n ti ẹ̀ ń bínú sólówó. <laughs> It's okay. Um, issue kan Okay. You know, there's a bot. Sherry, rí tí All right. Máa budget spending Oh. And for this month, mo ti exit limit mi. Ọlọ́run ò ní ṣọ̀wọ́ No no, I'm getting no. somewhere. Ṣé wàá rí ibi tó le dé? Eh. need common pure water, màá ní láti wá sí ilé because me nílé pure water. Oh, má lọ bẹ̀yẹn má lọ bẹ̀yẹn ó lè má jẹ́ wọ̀ọ́yẹ́ nǹkan perfectly well yé mi ọ̀rẹ́ oṣù mọ̀ pé a ti sort kìíní so many things ti ṣe ẹ̀ lẹ́yìn omi yóò tó ti fún mi lẹ́yìn ìgbà yẹn ni. ó ti dáríjì ẹ <laughs> <laughs> oníranù. Um, ok so èló gangan lẹ need. sixty ni wàá sọ. Ah, sixty sixty. àbọ̀ ẹni ẹ̀ méjì ti fi ten náà. ẹ ok ẹ wá kú wàásù. ó kú wàásù <laughs> ibi tó ń ti rọ́ọ̀gì. ok all is fine ẹ ṣọ́ọ̀ pé ẹ ní ju oyè yẹn lọ. okay um, never mind Um, máa fún the additional twenty million making seventy million i don't need any you need any share okay ẹ̀yin méjì ni mo fún fẹ́ wá. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi òní wálẹ̀ rẹ̀ láì. àríwá ò ní dàrú. ojú tó iná ló máa wà. mo fẹ́ ṣe nǹkan lókè. ẹ eh, ẹ eh, eh, èmi ò kíkà fún ẹni tí ó báyìí. ẹ kò sí pọ́pọ́ sẹ́ni sọ fún mi ẹ sẹ́ ẹ̀dẹ̀ so fóònù mi. èmi mo as as as as the case may be ó dàbí pé mi àti ẹ̀gbọ́n ń rẹ́ àwọn jẹ́ẹ̀lì ju èmi àjùwọ́ àti ẹ̀gbọ́n lọ ọ̀dàlẹ̀ ni ó ti wù wọ́n dà. ẹ gbá màlà yẹn wá. ẹ gbàmàlà tí yín ti rẹ́ẹ̀dì tó fi bá jẹ. olórí burúkú ni ẹ ṣìnà wà lójú ẹ kókó ṣìdá. dẹ̀ kojú kojú kojú kojú látàárọ̀ láì ṣe péńtà. ìwọ ṣé péńtà ni mi tí mi ò bá look good jọba lọ ṣe fẹ́. ológun tó fà yà. time ti lọ nàìjà tètè máa lọ. ọmọ tó ń sọ tètè ọmọ tó ọmọ tó tàtàtà tó oh, sweet. Oh, ọmọ mi ọmọ tó ṣàtàṣàtà ọmọ oh. kan bí wọn mi ah, ó bó ah. ṣe sexy ó bó ṣe sweet oh. oh give it to me baby oh yeah ọmọ mi. <laughs> èmi wá ń kọ òdẹ ń sa òdẹ ń sa ṣé mi ò fáìn ni o tẹ compliment mi. wow èmi sweet ó dẹ̀ sọ fún mi ah. o oh, bad náà bí. ok má bínú má bínú. jọ̀wọ́ ẹ eh, kí ló ṣe wọ́n tó ti múra kí ló lọ ló ṣe tó ń lò because ojú kò máa ṣe bí saint nìyí kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ máa jókòó ṣẹlẹ̀. mo my period. ooo oh, mo máa sọ ṣe ti já o. ẹ ṣe bí wọ́n gbé bóyá ọkọ̀ hello. oh what's ti wá all right àti ń all right. see you. You Don't bring Enjoy yourself. Enjoy yourself. Enjoy your life, my brother. Enjoy your life. no dey finish. your life I say Enjoy your life Ẹ̀mùtí ẹ̀mùtí ẹ̀mùtí yó Iyo pọnpọn iyo pọnpọn Ẹ̀mùtí ẹ̀mùtí ẹ̀mùtí yó Iyo pọnpọn iyo pọnpọn Ẹ̀mùtí gbàgbé ìṣẹ́ Iyo pọnpọn iyo pọnpọn Mo mutí gbàgbé ìṣẹ́ o Iyo pọnpọn iyo Let Lẹ́jọ́ bùdí. want to enter, over you want to get and plenty. Money you want to spend, lucky you want to enter, love you want to get and plenty. Enjoy yourself. Enjoy yourself. Enjoy your life, my brother. Enjoy your life. Problem no they finish. Enjoy yourself. Enjoy your life, I say. te amo. ẹjọ ìyá tí mo jẹ lọ́dọ̀ sí kò tí ì tọ́ lára mi ẹjọ ìyá yìí tọ́ ìyàwó ló jẹ nígbà tó ń yáwó lọ́wọ́ wa ṣé wọn ò mọ̀ pé bá a bá ṣe jàmàlà tó làwọ́ láńkún tó ni gbogbo owó tó o yá lọ́wọ́ wa tó fi fipá wówó ó ṣiṣẹ́ rẹ̀ padà ìwọ tó jẹ́ pé ìyá rẹ àjẹkúndórógbó ìyá rẹ àjẹkúndórógbó ìyá rẹ àjẹkúndórógbó ìyá tó o fẹ́ jẹ tó jẹ́ pé o sì ń gbọ́n nini rẹ̀ lọ́ọ́ ni ìrì ò tí ì ṣẹ̀ṣẹ̀ ọ̀la. ẹ̀wọ́ ò tí ì bẹ̀rẹ̀ ká tó wá pé ọ̀wàrà gan-gan tọ́jẹ́ bàbá níbi tí ìyá rẹ̀ ga dé àfi bí òkè gbàdì tó lóhùn ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ òkè ló sì rìn ó dàbí kan táàtì ni bá kọ́ èmi rò pé kájà kó kúkú fẹ̀yìn tu. ọ̀bọ̀dà ìwà kanú ẹ̀yin báwo ẹ̀jẹ̀ ajé ó fè kánná rẹ̀ wú. ọgbọ́n nìyá tẹ̀lé mi báyìí. ẹ bomi ìyà fáwọn wọ̀nyí ẹ kò kọ ìyà fáwọn wọ̀nyí òkú òkú tẹ̀lé mi òkú tẹ̀lé mi. ẹjọ ẹjọ òkú òkú òkú òkú. Bàrà tẹ kìíní tẹ dáadáa tẹ pọ̀. Ah! Ah. ọ̀gá ẹ̀jẹ̀ má pariwo àwọn ọ̀gá ẹ̀jẹ̀ ti pè ẹ̀lú kí ló dé máa ń ṣẹ̀yìn gan náà mo ti sọ fún yín pé kẹ́ yé pé ẹni ọ̀gá bízì ọlọ́gà bízì ṣé dandan ni tó bá láwọn ò fẹ́ wọ àwọn ò fẹ́ wọ nìyẹn tó àlọ́gà bízì. ẹ jọ kí ló ṣẹlẹ̀ níbí kí ló ṣe ọmọ mi kí ló ṣe ọmọ mi àgò kí ló ṣẹlẹ̀. gbogbo nǹkan tí mi ò láìpẹ́ lé yìí ṣé ó yẹ kí mọ́mí máa go close báyìí ni ah, àtòrí ẹ̀ dàrú mọ́mí ẹ̀mí àná sọ pé orí mi dàrú mọ́ náà kí ni mo sọ kí ni mo ti ṣe. ó wọ ah. wèrè ni. bí ti bọ́ọ̀wù mọ́mí kò yẹ kẹ́ come close náà ẹ ti trespass. Ah. mo rò pé ó jẹ́ yọ̀gọ̀ ojú ẹ̀ kó mọ ẹni tó ń bẹ̀ sọ̀rọ̀. mi ò logo mọ́mí mi ò logo. Ah, ó logo ò mọ̀ logo ni. mi ò dẹ̀ lo contact ẹ̀ mi lẹ́nìí mi ò lo lens mi lẹ́nìí. jọ sórí ẹ̀ ti burú ni ṣó ti ya wèrè síbí ni. adédọ̀tún adédọ̀tún kí ló ṣamọ mi kí ló ṣamọ mi mi ò mọ nǹkan tó máa ń ṣe ìwọ kan tí ọkàn máa ń ṣe bla bla bla bla máa ń sọ̀rọ̀ yìí. ẹ máa gbà yín. ẹ wo mọ mi. orí ẹ̀ dànù ohun tó ṣe ń sìn yẹn tó ni orí ẹ̀ burú ni wọ́n ń lé wọ́n wọ́n wọ́n lọ òkúta mọ́ ni ó dà pé wọ́n gbàṣọ mọ́ ẹ lórí. ẹ má bínú mọ mi ẹ wò ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín ni you don't have to stress tí wọ́n talk about this? sùn báyẹn tó bá máa fi jí láàárọ̀ ara máa bẹ̀rẹ̀ sí ní máa ro wọn isn't it. àwọn ah, tára bá dẹ̀ ti ń ro wọn tá ti jù wọ́n ní kùkù bíi mélòó kan at the end of the day tá ti mọ́ wọn lára tó ti lògùn at the end of the day ah ah everything ti wọ̀ ọ̀rọ̀ ẹ̀ tó ti lọ nìyẹn tó ti lọ. ẹ gbọ́ irú nǹkan báyìí ti ń ṣe ọmọ mi bí ìdẹ̀ ṣẹ̀ṣẹ̀ ń wá bí tóun ò bá lè sọ ẹ̀yin tó ń sanwó oṣù fún ẹ̀ lè sọ fún mi oh. ẹ fẹ́ kọ́ ọmọ mi kú èròǹgbà yín ọlọ́run ò ní mú ṣẹ ẹ́ hospital wo lẹ wá gbé lọ. mi don't stress ẹ wò don't see gbogbo kínní yìí etí ọ̀gẹ̀dẹ̀ ní kò tó nǹkan tá à ń yàdá tì ká ní bẹ́ẹ̀ yẹn ṣe wà yìí ká ní pé lọ kan Nickelodeon nígbà tí ẹ wà ní kékeré <laughs> ó ti wà nù cartoon already pé body parts àwọn èèyàn it functions in a dysfunctional way. bẹ́ẹ̀ bá ti align ẹ̀ báyẹn ó ti. ó dáa fẹ́ ẹjọ́ orí burúkú tó wáyé ẹ̀ wá rò tó filẹ̀ ogun wo lẹ ti wá lò fún. ogun a máa kọ́kọ́ mú wọn lára bẹ́ẹ̀ tá a bá ti mú wọn lára tó máa fi mm. wọ́n àwọn lára máa fún ní paracetamol. oúnjẹ wo ló ti wá jẹ. <laughs> mọ́mí wọ́n sọ pé ibi ò tí ì pa wọn pé tẹ́bí bá ti pa àwọn àwọn máa kọ́ fún oúnjẹ. Ah. Ah. ó lóun ò jẹun ẹ ní pẹ́ tí ń ṣubú ẹ ti ya wèrè ó lóun ò jẹun kó ń jẹ ọmọ bọ́tà bí báyìí kó kó lọ́dà ọgbọ́n náà ni. Eh. ìwọ ń kọ́ òbúrú ìwọ náà kò ní burúkú ẹ̀ bọ́tà. ayé tèmi lèmi wà yìí fẹ́ gbé ọ̀gá láàyè mi ẹ̀yin gọ́lẹ̀ trespass ẹ wọ́ ọ́ láńpẹ́ mo kàn wọ́n pé màmá ọ̀gá lẹ jẹ́ níjà láàrin o. àbí ló ń ṣe ọmọ ó yá bọ́tà lọ sí ibo. mo ní kò kú òbí. mi ò lè lọ sẹ́ni. mo ní kò kú òbí. no mo ní láti ṣọ yín ẹ lè fẹ́ pọ́ẹ́sì ọ̀gá. ẹ lè fẹ́ ẹ lè fẹ́ pọ́ẹ́sì ọ̀gá ẹ má tún ah, ah, ah. lè fẹ́ ọ ọ ọ. ṣé ká ló tó tútù jọ ọ àwọn wèrè ló kọ́ mọ́ra yìí ọlọ́wọ́ ní gbà fún yín o ẹ̀rọ gbà. ẹ má fún wa fún yín distance màdé màá rẹ́kọ̀dì yín ìkọ́sí kọ́kọ́ gbọ́dọ̀ ṣọ̀gá mi. ọ fún yín distance no problem no problem. Ah, ẹ wo tẹ bá lé mi mo máa kàn distance ni mi ò lè kúrò pẹ̀lú ọ̀gá mi màá dẹ̀ tún rẹ́kọ̀dì snapchat màá tún lò. o rẹ́kọ̀dì mi. bẹ́ẹ̀ni evidence ni. pé kí ni fẹ́ ṣẹlẹ̀. tí nǹkan kan bá ṣọ̀gá mi pẹ́rẹ́. Ah, ìwọ ló máa bímọ tó máa fi nǹkan ṣọmọ ẹ torí mo ní kórè ẹ ti dàrú ó ti wo wèrè nǹkan ti ń ṣe ẹ ayé ti ń sà sí ẹ gbogbo èròǹgbà ẹ kò lè ṣẹ lórí ọmọ mi ṣé mi níwájú ẹ mo ti gbà kólẹ̀ èròǹgbà ẹ ọlọ́run ò fún ẹ ṣe ó ti yé mi ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ ọlọ́run ò fún ẹ ṣe ó fẹ́ pa mí lọ́mọ kì í ṣojú mi òun rẹ́kọ̀dù èmi. mi ì ní fi wèrè yìí sílẹ̀ mo ní condition last week wọ́n ló ń jákẹ́lẹ́ yìí sọ òṣì ọ̀gá ṣe ìwọ òkè ń tin I can't come close because your mummy is there so ṣe wà òkè ń tin mò ń rí lórí tight shirt nígbà ẹ̀kọ́ dá mi lóhùn tẹ́ ti nod mo ti wà òkè. babe ṣe sùúrù because à ń bọ̀ wá kúrò mẹ́ẹ̀sìn ó sọ̀rọ̀ awọnú cab ó sọ̀rọ̀ tábídélé ó sọ̀rọ̀ ọ̀gbẹ́ni kí ló ṣẹlẹ̀. o kí ni gbogbo orí burúkú ìkan pàápàá náà. ká tó kúrò ó lóye ìgbà tó fi ṣe makeup a lo perfume ká tó lọ àmọ́ nǹkan tí dọ́là ń sọ náà àtúndé àwa mú nǹkan kan wálé. calm down kí lè fẹ́ kí n sún sí i ọ̀gbẹ́ni bàbá yìí fẹ́ gbowó ewu wèrè kan ọkọ tó fara jíjẹ alọsọpọ dànù bẹ́ẹ̀ àrùn gbà rí kankan gbà èèyàn kan bọ èèyàn kan ju ibi púpọ̀ lè ní kò sí wọn ní àkótí anything ṣé kí wọn máa fẹ́ fi panú lé ní ọláyé gbogbo ọ̀fẹ́ mọ ọkọ tó fẹ́ ṣe o owó yẹn ni mo fẹ́ o or else or else or else tí máa bò ẹ tí máa bò ẹ. èmi ni o òní ló máa ń di òòlè dúró tì mí òòlè nà mí. ṣáà lè nà ni ah, ó lè dá mú you no fit travel tó bá lè dààmú náà ìwọ tí máa tí máa wo ok ok ok. kí ló ṣẹlẹ̀ àdàfà ajáde pé a fẹ́ lọ ṣe ap gbàtà rẹ̀ débẹ̀ if you see the guy lóòótọ́ ó tẹ́ wa sí fàájì gan ni àbí ṣé mo purọ́ ṣé ayé la bá lọ àbò owó so madam kí ló ṣe ó ṣayé fún wa gan lẹ́yìn ìgbà tá a lè ṣayé tán àwọlé ó ṣe like pápápá kó tiẹ̀ pẹ́ ń bẹ̀ ká lè gbàbẹ̀ sùn lọ bó kàn ṣe yá nìyẹn bí ó ṣe jí wa nìyẹn pé ẹ dìde o ìgbà tá a lè má jí bí gbogbo ara ṣe ń ro ń parupara òun o orí òun ẹsẹ̀ pé ara ń ro òun and truly the guy was in pain bí ẹ ṣe dé nìyẹn bó ṣe lé wa nìyẹn pé ká máa lọ àti bá ṣe rí tó pọ̀ jù mí lójú. àpò àpò ṣe kókó kò pẹ́ ń bẹ́ẹ̀ bá ṣàṣe kúrò bá ṣe ń bọ̀ lé nìyẹn. ẹ̀ẹ́dẹ̀ má bínú tí bá máa gbé dáadáa bẹ́ẹ̀ ṣe wọlé báyìí sí báńkì kan dé. nù ìṣòjì ìṣàlàyé a lọ atọ́pá máa bo wọ́n ẹ̀wọ̀ owó yẹn wá. Ah, báńkì kan dé ah, mo ṣo free. so ẹ mú bọ. mo rántí fún wa lóhùn. <laughs> olúwa ò ṣe é olúwa ò ṣe fún mi o bàbá so tó bá yẹ kí mo tẹ̀lé yín lọ pẹ̀lú gbogbo property <laughs> yìí máa gbé lọ máa gbé bọ̀ bẹ́ẹ̀ náà ní fúnmi lówó. ṣé bóyá ló ṣoṣo free nǹkan tó ṣẹlẹ̀ ni. wow ẹyin girls attack. alaye báwo yẹ pé kìnì ẹwọ ni ó dọ. ọmọ chips máa lọ bá. owó mi dà. kìnì mọ́ wà ara lórí ẹ̀ṣọ́ owó ọmọ kan ti tó nǹkan ẹ̀kọ́ lè ṣe fún mi lára mi àti wálé. ìgbé ẹ fún ikọ̀ nínú àwọn wèrè tó máa ń tẹ̀lé mi yẹn wọ́n dẹ̀ sáré ṣe kí nìyẹn fún ẹ lẹ́ẹ̀mejì ẹ̀hẹ́ ẹ̀ ló máa ti ṣe fún ẹ náà dẹ̀ fún ẹ wọ́n náírà ọkàn mi máa balẹ̀. Ah. ìyẹn pọ̀ náà ah, ó pọ̀ náà ah, ó dá mo ti gbọ́ jọ ń torí ọlọ make sure pé ẹni tó máa ṣe pápápá mi ì fàbò kí o. ọmọ líle líle líle líle líle ọmọ fẹmi láì kọ tó bá di nǹkan tó máa gbé fún ẹni Ah. Ah. Ah. No, brother, you mistake me. ah, hello, Dimeji. Yeah, um, mo okay. Mo a alert three million tí mo dẹ̀ feel pay mistake one oh, ńbẹ̀. Àwa la ní. Ah, thank you so much. Money ní kó Eh, one oh, million each ha thank you so much no no kò tí ẹ sí problem because èèyàn kan ni màá fún one million èmi mo ní two million yẹn. all right thank you ó ṣe gan ni all right ìyá ò lè pè mí yẹ next time yẹ bye. Ah, ah. ọ̀rẹ́ mi ní one million yẹn máa jẹ́ ìyẹn o. ṣé o ṣe ṣe o yá o rí ó mọ̀ pé mi ò sọ pé mo máa nà yẹn o. ọ̀gá jókòó jọ ní tẹ̀síkọ́ ló pariwo fún ṣé mo máa ṣe pélé. mi ò pariwo mọ́ ẹ o. ọ̀gá kò ṣe mi ò pariwo mọ́ ẹ bí. báwo ẹ̀ ẹ̀ bá ló tún yá màá fẹ́ ilé pé ìfẹ́ fi lẹ̀ orí tó ká kí ni tẹ̀ mọ́ sí ọ gan-an ẹ́ nígbà tá a pè nǹkan láago mẹ́jọ wọn náà wàá gbọ́ ọwọ́ rẹ nísìn àtúnwá adébẹ̀ á rè mú náà ń bẹ́ ẹ̀yìn dá mi lóhùn oje ah, kí ló dé ta ní lè yín bọ̀. dákun mo kọ́kọ́ kọ́bọ̀dù wa mo fẹ́ ṣe ibi tí mo máa ṣọ dúdú mi tí máa ń wọ̀ ni mo fẹ́ mu. ṣé ẹ lóde ni. Ah, mo sáré pé látàárọ̀ mo ti jáde. ẹ ah, mo rí kí ló ṣẹlẹ̀. yóò ṣẹlẹ̀ níta ẹgbẹ́ níbẹ̀ mm. ni gbogbo àwọ̀ pọ̀ tó sí àwọn òkú ọkùnrin. mo wá dúró dúró ó kù sáta kí kọkàn mi ó kù sáta kọkàn mi ó kù wọn rí pé wọn ti pèèyàn bíi mẹ́rin àwọn mẹ́rin yẹn ti wọná lé wọn ti fún wọn ní nǹkan mọ pé ah àwọn tó ń pè yìí àwọn tó wọṣọ dúdú ni aṣọ Joseph mọ máa wọ kíní yìí ò ní kàn mí máa pé kí n wá pààrọ̀ aṣọ kébì náà wọṣọ dúdú. ẹ dúró náà ẹ ní àwọn opó ọkùnrin ní ọpẹ sọpọ lẹ́yìn ni. Ah, ah, opó ni mí. opó ni yín kàkó ni mí ó ní bí ó tún retí jẹ́ retí àròkẹ́ tí mẹ́kàn sùn dá wá. bàbá àbèjì ṣe wéèrè òsì lára rẹ. Ah! ṣé bẹ́ẹ̀ mi rèé. alẹ́ jẹ́ gómì mi ń bẹ láyé ìyá àbèjì mọ̀mọ́kẹ́nu onírọ̀ gbogbo lẹ́bùn mi. dákẹ́nu rẹ̀ jàre ọ̀rọ̀ di àdó ọ̀rọ̀ sí wo lọ sọ mo dúró wájú rẹ báyìí òsì tó bá yẹ pé mo wà láyé. ẹ̀fọn ni tó ń jẹ mí lọ́sàn gẹ́gẹ́ lọ́sàn gẹ́gẹ́ lẹ́fọn tó ń jẹ mí. Ah! ọ̀dẹ̀lẹ̀ òkìlẹ̀. bàbá àbèjì Bọ̀dọ́lé òkìlè. Bọ̀dọ́lé òkìlè. Bàbá àbẹ́jì tí wọ́n lò sí lára ọkùnrin báyìí. Èmi ò kú o, bàbá ro kúrò mi wọ̀ lókùnkùn rẹ o. Ah, ah, ojú tì mí, ẹsẹ̀ mi sì wọlé agara ọ̀dọ̀ ọ̀pá náà ni. Ah, tí ń gbọ́ yìí, ó aláìsí. Ta lọ òun rí òun sá ń wá lọ́tọ̀ lójì orí ah. ah, mi lónìí orí o ah, àmọ́ bàbá yára pa bàbá ti yára nípa tara. ìwà ti ta ni. ká máa pàdé lẹ́sẹ̀ Jésù olùgbàlà ni. mo dọ́lẹ̀ òkílẹ̀. bàbá àbèjì. mo dọ́lẹ̀ òkílẹ̀. mo ní mo ti ń bẹ lára ọkùnrin. ìpàdé náà lẹ́yìn náà mi ò ní kú o. àbẹ̀mí ọ̀gá sábì ọ̀gá mọ́ bọ́dẹ̀ òkìlẹ̀. wèrè ní í ṣe ọ ìwọ lọmẹkún òfò ẹkún náà ló sunkú olòṣì èmi ò kú o. ọ̀dà bàbá gbọ́dọ̀ mi ò mi ò rí ọ. bàbá àbèjì. ìlọ́pàá náà òbí àjà ló lọ ìlọ́pàá náà òbí àjà ló lọ. ìyí tí ì kú. o ti kú ìyá àbèjì ìsìnkú ò ní í dà. orí mi. mo rí ọ tójú mi fọ́ ni dákun ìwọ ìwọ ó ti bọ́ náà ti ó ti ó ti ó ti dòkú ayé báyìí èmi nìwọ lọ yẹyẹ ìwà lọ sọ mi dòkú ayé wọ lẹnu súkẹ́súkẹ́ yìí ojú yóò bò yìí mo sọ bẹ́ẹ̀ o. ìyàwó mi. Khadija máa dúró wá jàmọ̀rẹ́ lẹ́rẹ̀ẹ́rẹ́. Mọ̀mí. Mo gbọ́dọ̀ yìí. Júùsì rí. Ṣé. Rọ́bọ̀fù. Béèrè lẹ́rù. Ṣé o tó fẹ́ fún mi náà ló ń jí mú yẹn? Àwọn èèyàn pẹ́ rí mi. Orí ẹ̀. Orí pẹ́ rí mi. Bàtẹ́lẹ̀ ẹ̀jẹ̀ mi. Wọ́n fi ẹ̀wọ̀n bì mí mo fẹ́ rí yín kò sí nǹkan kan lóòótọ́ lóòótọ́ abiyamọ gidi ni yín ẹ sì jẹun ọmọ gbogbo ẹni tó bá ní kẹ́ ẹ má jẹun ọmọ báyìí òun ni ò ní jẹun ọmọ gbogbo ẹni tó bá ro kúrò yín báyìí yóò gbà kú yín kù ni gbogbo bẹ́ẹ̀ sì máa ń wá àyín tẹ́ẹ̀mù sọ sídìkọ́tù ọmọ mi tẹ́ẹ̀mù ni wọn wò mí bí ìyá rẹ o èmi mo bí ọ o bó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe òun máa ń dùn mọ́ mi nínú àmọ́ má mi ẹsẹ̀ mi. Ah, sídi kí ni mo ṣe fún ẹ. Ah, ẹsẹ̀ mi ó dùn mí o n sì fẹ́ fi yín sínú torí náà mi máa fi ń jẹun ni yín sì fi bọ́ ọmọ ni kò wá dáa kí n máa fi bínú. Hmm, orí ẹ pé kò dáa kó fi mí sínú ohun tí bá ṣe fún ẹ òun ni kò jẹ́ kí n mọ̀ tó bá jẹ́ mo jẹ̀bi ẹ màá dẹ̀ bẹ̀ ọlọ́run àdáwọ̀ náà là gbà mi ní wet ò ní ṣánkún kékeré kò ṣe ó yá mò ń ti ṣe. bẹ́ẹ̀ sì máa ń wá àyìn mo máa ń bá mi tọ́jú ọmọ yín hmm. tẹ́ bá fẹ́ máa lọ wọ́n sọ pé kẹ́ ẹ gbà two million owó epo nu hmm. one million owó epo nu mo wá ròónù mi pé ìlú gan ni wọ́n ń tepo tọ́gà mi wá mọ fún ìyá wọn ní two million tẹ̀sí pèmí lọ́mọ yín kẹ́ ẹ mọ́ wàá lè sọ pé ah, síríkọ́tù five hundred thousand rèé o ọmọ mi kó o fi jẹun two hundred thousand rèé o ìwọ náà gbà ọmọ ẹ̀gbọ́n rẹ ọmọ mi ṣe ń fún mi lówó náà ọmọ mi máa gbà ẹ̀ tiẹ̀ ṣe bẹ́ẹ̀ rí ìyá káàbọ̀ ọmọkùnrin kò sí ìyún bẹ́ẹ̀ àfi kẹ́ ẹ̀dí kẹ́ ẹ̀ mọ̀ sí káàtó ọmọ mi ọmọ mi kíni òun ní wá jó mi lọ́kàn tí mo wá ní ah, bẹ́ẹ̀ bá ti di oyin ṣàlàyé fún yín. ṣé kò jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni. àwọn bá ti béèrè lọ́wọ́ mi ò mọ̀ pé mi lè máa mọ̀ láti fún ẹ ah. Ah, ìwà dẹ̀ béèrè o pé mọ́mí ẹ fún mi lówó o. ìmọ̀ bínú yìí mọ̀ pọ̀rọ̀ báyìí bílẹ̀ mọ́ ń tẹ̀lé àṣìṣà bí gífẹ̀. bẹ́ẹ̀ni àwọn ọmọ láti góòlù ti bẹ lọ́rùn yìí ah, ó ní yàyà mi mọ̀ ń wọ̀ kí eh. wọ́n tó kú. Ah. <laughs> àwọn góòlù mi mọ̀ ń sáná ni. <laughs> ó ṣe kí ló ṣẹlẹ̀ ẹ ọkọ mi. ó jàre ẹ. àmọ̀ yìí àtẹ bá ti àwa <laughs> ṣe dáadáa ni adédọ̀tún mi. <laughs> Ah, kí ni cd bá yín fà. cd ebó ti lọ hmm. Hmm, àjọ ń fà láàrin ara wa ni hmm. a dúpẹ́ fọlọ́run báwo wà lára báyìí. ah mo wà okay very fine. i did what. ẹ̀rù bà mí o ah, tí nǹkan bá ń ṣe ẹ́ ó yẹ kó pè mí kó sọ ohun tó ń ṣe ẹ́ fún mi. Tí ì bá ṣe wípé bí ṣe wá táwọn ọmọ yẹn sọ fún mi wípé bó ṣe máa ń ṣe é nìyẹn, ẹ̀rù bà mí àyà mi já. Ó ní láti lọ sí hospital. Tí nǹkan bá ń ṣe èèyàn, èèyàn máa lọ sí hospital ni. Wà á lọ ṣe test, wà á mọ ohun tó ń ṣe ẹ́ lára. Màámi, màámi, gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí, etí ọ̀gẹ̀dẹ̀ ni. Kò ṣe nǹkan tá a máa yọ àdá tì. Màámi ṣe rí tẹ ṣe rí mi, mo wà okay, kò sí nǹkan tó ṣe mí. Ẹ mọ̀ pé ìgbà mi tí èèyàn ò bá sùn dáadáa, tí èèyàn ti ṣiṣẹ́, ṣiṣẹ́, ṣiṣẹ́, stress máa ń mú èèyàn gbà mí. Torí tí èèyàn bá jí, ara lè máa ròyàn àbí nǹkan kan. And I'm okay now, ṣebí mo bá yín sọ̀rọ̀, kò sí nǹkan tó ṣe mí. Bó ṣe lè wù kórí náà kí èèyàn ní stress. Bó ṣe ń ṣe ẹ́ tán ní kò ṣẹ̀ṣẹ̀ ń ṣe ẹ́ bẹ́ẹ̀ yẹn hmm. torí ẹrú bé mi. Ah! Wá lọ sí hospital, wá lọ ṣe test. Ó kàwé now. Èmi tí mo jẹ́ ẹyẹ yìí tí nǹkan kan máa ṣe mí, màá lọ ṣe test lọ hospital ni. Màá mọ ohun tó ń ṣe mí. Màámi, mo wà okay. Mo wà okay, kò sí nǹkan tó ṣe mí nǹkan ò ní ṣe ẹ o agbára Ọlọ́run. Ah, mami ẹ um, sọ fún mi pé ní ìdí àwọn owó kan. ẹ mo sọ pé a fẹ́ òmọ̀pọ̀dún ti ń dé báyìí so mo fẹ́ rajà ọdún lẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ sí ní wọ́n mọ̀ tó bá ti yánsì àwọn company yẹn wọ́n máa close. ọ̀tọ̀ ni ó yé mi um, bí èlò ni owó tí wàá nídìí nísìnyí. ah tí n bá rí five àbí ten àbí eight. ṣe eight thousand ní ah, <laughs> má jẹ́ apadà sẹ́yìn mọ́ ó ti dàbọ̀. Eh, eh, hmm. ó dà wá gbélé. ẹ má gbàgbé níta sàn. ó yá gbómi yẹn wá. mi ò gbàgbé. ó yé mi. pẹ̀lẹ́ àbí kò sọ síta. ara àmọ́ mi ò ń gbọ́ fún yín. zai <laughs> zai ẹjọ kí ni sídìí bá yín fà mí. padà lóhun ọ̀rọ̀ owó là ń sọ fílẹ̀ ọmọ mi ni. ṣé ó ń bèrè owó lọ́wọ́ yín. ọmọ pọ ọmọ mi lòun nínú gbogbo wọn ọmọ mi ni. ládùúgbò owó tí <laughs> mò ń fún sídìí ṣé kó tún máa tọrọ owó lọ́wọ́ yín. tó ṣòwò tó lówó ni ṣé tí wọ́n ní tó ẹ̀. ẹ ń bàjẹ́ ni. mi ò bàjẹ́ fílẹ̀. onílé àgọ́ ẹ̀yìn tàgbáyé fún. ajé mi tòní dà mo ti ṣiṣẹ́ owó mo fẹ́ ná owó ajé tèmi dà. ajé mo gbó ajé mo gbé á wá mi ṣé kò ń ṣe àwọn ní wọn yẹn ló no strong one tẹ máa mu. black coffee. yeah ṣe mm-hmm, ti fẹ́ mú sí i. ẹ mo ti fẹ́ mú sí i. ẹgbẹ́lẹ̀ wa. no máa mú pọ̀ ni máa mú pọ̀ ni. ẹ máa mú méjèèjì papọ̀. ṣe ẹ o mọ̀ kan sọ fún Sidi ni pé kó gún iyán kó bá mi gún iyán mo fẹ́ máa gbọ́ lókè tó ṣe ń gún sálẹ̀ gbìgbìgbì mo fẹ́ máa gbọ́ lókè kí ni mo sọ. ẹ fẹ́ jẹyán. bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹyán. lóru yìí sá kí n tiẹ̀. sorry sir. sọ fún pé tó ṣe ń gun kó máa gun kí n máa gbọ́ lókè. ok ok. Uh, good um, sọ fún pa mi di méjì. ok. sọ fún pé kó máa play orin wo máa dún gbìn gbìn gbìn gbìn mo fẹ́ máa gbọ́ lókè. ok sir. sir ọ̀gá ìjọ ẹ ṣọ́ pé wà ok. yóò sọ yàtọ̀ mi yóò sọ mi. ẹ ṣọ́ pé wà ok. ẹ wà ok sir. Mm. ṣé ó dàbọ̀. tibeti jọjú níbo ló wà níbo good It's ló wà ọmọ nǹkan sè uh, get motor ready okay ìwọ not lọ change à ń jáde à ń going out now okay èmi not lọ change this thing alright alright alright. ah mi ò mọ irú iṣẹ́ olórí ibú báyìí iṣẹ́ kéèyàn máa okay, máa kéèyàn láìsí pé bóyá pé mo bá sí say gateman ṣe wá jẹ Ah mo hàn ti gan ni o. sálí ló ṣe. tó ṣe ní bíbá o ṣé tó wà lẹ́yìn kò tó ìtòhún téèyàn lè máa bọ́ ìlèlè lórí o. èmi èyí báyàn ṣeré kéèyàn máa sùn kéèyàn máa ṣe kíní o gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń ṣeré máa ń sojú ayé lójú ọ̀gá o kò ní tẹ́mi lọ́rùn o. má ṣe ojú ayé gbogbo mọ́ sùn mọ́ ṣe kíní kan èmi ò lè lajú lẹ́kọ̀ọ́ twenty four hours o orí mi lè dàrú o àmọ́ yíyàn lórí o kéèyàn máa ti lajú jù. kò sí nǹkan tó máa ṣe ẹ iṣẹ́ owó ni gbogbo àjọ ń ṣe gbogbo náà làwọn wí kò sì ṣe kan tààrà náà ní ilé. ẹ dà wá ní sùn. Ah, àbí. ẹ tọ́gbọ̀ bá sùn ṣé dandan ni kémi máa sùn. Ah. ṣé dandan ni. ó dẹ̀ fẹ́ gbowó. ẹ mi ò sùn èmi máa sùn. <laughs> ọmọ iye tó ń gbà lóṣù òsálì o ẹni ṣiṣẹ́ báàkì ògbówó tó ẹ o ó mọ̀. Ah, lórí èlò èlò wa ni mi wà ní sùn lé lórí tí èèyàn bá lọ síbẹ̀ tí èèyàn bá lọ slum èèyàn kú ni o. ká má pa orí fún mi èèyàn kú ni o. orí fún mi mi gan mi ìgbádùn ara mi ẹ jẹ́ àṣẹ peaceful protest o lórí ọ̀gá o káṣe protest o. káṣe sọ pé kí ló ṣẹlẹ̀. a lọ sọ fáwọn a lọ káàkiri káàkiri nínú kálukú gbé placard dání èwo ni. olórí burúkú ni gbogbo yín. kí ni ni. but guess what ẹ sọ pé fẹ́ protest salary gbogbo yín lẹ fi ń ṣeré yẹn. because ọwọ́ mi ni salary yín wà wò ẹ ọ̀sìn máa fáyà yín dànù ni. ọ máa fáyà bàbá lákùbà bá ẹ. yálà yàyà lákùbà bá ẹ ẹ máa fáyà bleaching cream ló ń lò owó tẹ́ kó máa advertise àwọn tó tó ń ṣe ọṣẹ ìbora kogi ẹ wò as for the protest èmi LGM i'm ah, in. olórí burúkú lọ́gà o. yeah olórí burúkú lọ́gà ah, ẹni tọ́gà máa bá yé ẹ̀jẹ̀ ló ń wá dànù kí ló dé ṣé kí ni mo sign fún ṣé mo sign fún life and death ni ah, iṣẹ́ ni mo wá ṣe as pa o èwo ni kéèyàn gbẹ̀mí mi èwo lóògùn wá sùn máa wò àkó ah, pọ́síbò o. kéèyàn kéèyàn lọ ṣe kéèyàn kéèyàn kéèyàn ṣe protesti olódà àwọn àkàn nílò ọ̀nà lẹ́kí ni o. kí ni ìṣẹ̀lẹ̀ lẹ́kí. Ah, ṣé ìbọn kìtì àga àti ọmọ fi ń túyàn ká mbẹ ni. ẹ jẹ̀bi ẹjà àrísẹ́ bá ti gbé nǹkan dání protesti wọ́n tún yí káyọ̀. sáyé ẹlẹ́nu gbọ̀rọ̀ ni ẹlẹ́nu gbọ̀rọ̀ ni ẹ̀bùn sí oríṣẹ́ ìsọ̀tún ẹ wo gbogbo nǹkan sọ́gà ń ṣe rédèrèdè ni èmi ò rí sí o tí o bá ṣe owó tọ́gà ń san fẹ́mi i'm not gonna stay here hello because humans are set to be responsible as they are given a due autonomy to an effective responsibilities and they will give it out vividly or effectively bí mo ṣe wà yẹmi lgm tí o bá ń ṣe ọ̀rọ̀ owó owó yẹn ni vivid responsibility to keep me níbí bá else i'm not gonna be here. gbogbo protest ẹ fẹ́ ṣe yìí ẹ má jẹ́ kó kọjá àánú lẹ́yìn ah. èmi kò tẹ̀lé ma sọ fún yín no i'm a protest èmi wà bẹ́ẹ̀ mi lè mi dálẹ̀ èmi lè mi dálẹ̀ because you know what i can't afford I cannot afford not to sleep. Hey, wait, wait, wale, hey, yeah, wale. because ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú mi àtọ́gọ́ máa lọ sí club. People goes to the club at 10 p.m. 10 p.m. About what wọ club tán, the next day ọ̀gá ní to tó bá ń wọlé oh, bills on me, a bills on me. Yeah, ọ̀gá bẹ̀rẹ̀ sí sanwó ọtí everybody. Ah, oh, well, èmi gbọ́n pé philanthropist ni wọ́n, but then ó fi affect yàwá on a regular basis. But Gbogbo I'm also tó wà nínú club ni mo pè fọ́gà kó bọ́gà jó ìgbà tí time tó gbogbo wọn lọlé ọ̀gá ní pé káwa máa ti lọ ka ìdúró kí ló dé party ti close ọ̀gá ní ká máa lọ wọ́n ní pé kí n lọ wọ́mọ wá ibo mo ti fẹ́ rọ́mọ ṣé mi ní baby factory ni kí lọ kó àwọn babes wa. anyways as the PA I need to be productive so mo contact medolombo glass mi pé what am I gonna do I stepped out of the place mo rán àwọn àbókí kan tó ń wọ ọ̀kadà mo bá sọ ẹ jọ ilé aṣẹ́wó olówó à ń bíbá ẹ mo máa ṣẹ́tù yín o the next thing wọ́n náwó sí cool cat hmm. kọ́nà kan táwọn aláṣẹwó wà wọ́n dẹ̀ kọ́ àwọn ọmọ wa èmi dẹ̀ supply ọmọ fún ọ̀gá. ọ̀gá lè bá wọn jó bẹ́ẹ̀. àwọn aṣẹ́wó oníkúrú náà. ọ̀gá sì rò lọ́ọ̀kì ni. èwo ni máa ń ogun máa sùn máa wò. àwọn aṣẹ́wó oníkúrú náà. bẹ́ẹ̀ ni. ọ̀gá máa ń ba ọ̀gá jẹ́ ìwé ṣe wáyé. ọ̀gá ò mọ̀ ọ̀gá ò mọ̀ tó fi ẹ́ ṣe bí olórí burúkú ni gbogbo wa olórí burúkú ni ẹ fẹ́ tẹ̀ ẹ́. mọ́sá lù mí. àbọ̀dọ̀ ibú ibú èmi ni mò ń san ìsálárì yín. ẹ̀lò ẹ̀lò báwo ló ṣe mìtì ọ̀gá gangan. bó ṣe mìtì ọ̀gá mọ́ bá tú bẹ́ẹ̀ wò mọ́ bá tú bẹ́ẹ̀ wò bó ṣe bó ṣe mìtì ọ̀gá ló ṣe mìtì ọ̀gá. ṣé kò ṣe nǹkan tí mo wò. in fact mo wish pé kò jẹ́ pé lára wa lọ but then èmi ti rò pé gbogbo lọ́ọ̀sẹ̀ kí n transfer sọ́jà máa transfer hmm. sọ́jà sọ́ọ̀lù ìṣẹ́. kí ló ṣẹlẹ̀. my kind of person hello kí ló wá ṣẹlẹ̀ tó lè transfer tó lè transfer kí ló dé tó fi transfer kìíní sí. tí o bá fara balẹ̀ máa bí ẹja yé mi àmì àmàjọ lọ sórí boat máa láì màá la ẹ nílàkulà. jóná sálì ló kọ mi o <laughs> ayé mi o lnd. ó tún wo. owó mi ọ̀rọ̀ ọmọ rẹ. sálì má jẹ́ òkè mọ́ yàrá o. dani ah, mm. lnd àwọn pampers láìpẹ́. lnd hmm. tó o bá eh. jẹ ìyá lọ́wọ́ èèyàn rí yàásì tó bá mẹ́yìn wá síbi tí ò yẹ kó mẹ́yìn wá màá kó blow fún ọ bí wèrè màá wọnú ẹ bí olórí burúkú ni màá wọnú ẹ màá jáde bí gàdá màá jáde màá wọlé màá tó. ẹlẹ́nu jábala sálárì ẹ̀ ló fi ń ṣeré yẹn wo tí o tó bá cooperate pẹ̀lú mi I bet you salary to ń next ò ní gbà kankan nuisance. I don't know. As for the protest, I'm in. Say LMD fẹ́ máa dín mi ni? Ṣé fẹ́ máa dín mi jẹ ni? Ah, LMD mo máa kóró gan. Mo kóró gidi gan, òróǹro wọn wọ́n ṣe òróǹro mọ́ mi ni o. Àbí kò fẹ́ àrùn wo ló ń kún yàn báyìí mo ti gbá mo ti cheat pé mi ò sùn lálẹ́. Ah, ọ̀gá eh, drink tẹ́lifíṣàn. ọ̀ṣẹ́ olùpamọ́ ti Bọ́bá ìwọ́ni ìwọ́ni ìwọ́ni ìwọ́ni ìwọ́ni ìwọ́ni èmi èmi kàmú kàmú sọ́ọ̀ ìwọ́ni ìwọ́ni ìwọ́ni ìwọ́ni. sọ́fù sọ́fù sọ́fù sọ́fù sọ́fù sọ́fù sọ́fù sọ́fù ó yà mí àtúntọ̀rọ̀ ọ̀gbọ́. àpò àmì láti ìyàwó òde àti àti àkóbá àgbà. sọ́fù sọ́fù. sùn náà dé àṣé mo tọ́ra mi ni. ah, ah, ṣàánú mi ẹ jọ bọ́ọ̀bù. kíni kíni lọ́kìlíkì débi ìgbọ̀nsẹ̀ kọ́ máa wò níran máa pọnmi sínú àpẹ̀rẹ̀ ń títí tí yóò fi kú bámú bámú bámú. ẹ ṣàánú mi ẹ jọ tí ì bá pọ kí ní ìdánwò la o lè kú. dáṣọ pé èdè kú àrí ọmọ ọkọ mi. o lè kú. ṣèbú orí àwọn ẹgbẹ́ rẹ̀ yòókù tẹ́jọ́ ti ṣe ń bí tí wọ́n ń kún wọ́n sì ń dà síbi tó bá ti yẹ ní gbogbo ìgbà tó ń kún bámú bámú bámú wo ìwọ náà gbọ́dọ̀ pọ́n tí ó sì kún tí gbogbo òkòkò tí ń bẹ lágbàlá mi tí ó kún. bámú bámú bámú. ẹjọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ ẹ ọmọ tàbí ẹjọ ẹ ayé ah. mi. ajẹmọgbò ajẹmọgbè á wá ẹ̀. ọ̀gá ọ̀gá yé lẹ́tà ọ̀gá ń gbóná Oga. ọ̀gá ọmọ this is not normal um, secretary secretary Oga, Oga. ọ̀gá secretary please I don't know check boss boss are you okay. Please, just get your phone. Go to the hospital, Hold on. Oga. Give me a second. I'm coming. Oga. sọ̀rọ̀ parí òun lajẹ́ tí ń bá ní gbélé. yóò sáré tètè kó wá jáde lé fúùfù lẹ̀lẹ̀ òde sáré tètè kó wá bá lé pàdé. èmi jẹ́ mọ̀ ọ̀gá tó bá jẹ̀mí ìbẹ́ ìjọ mi ọ̀run làlà ló ń lọ. kí ló ní kí ni rí ìkẹ́ ní gọ̀ǹgọ̀ tèmi gọ̀ǹgọ̀ fún mi kí ló mọ yẹn ṣe fún mi. sóhun nìkan ni sóhun nìkan ni ọmọ àgbẹ̀ mi kò dárò ọmọ àlùkò mi kókò sùn. kí ló ń bá sí dára mi ṣe kókó mi. ní sùúrù màá ní kí màdàmú afọ ẹ ní cash. Ah! o ò fẹ́ owó. ẹ bá wọrí ẹ̀yin mọ̀ wọ́n ti yín. olórí ó wù mí kí n lọ sí ìdílé Kàsálí. Are you ready? níbo ni mo ti lè rí owó ṣiṣẹ́ ṣe mo fẹ́ change dollar sí náírà. bẹ́ẹ̀ fẹ́ sẹ́ bílíọ̀n bílíọ̀n ẹ̀ rí sẹ́. wọ́n ti pẹ́lẹ́ ra pàṣáyé o. ẹ wọ́n ní ẹ kò. àgbàbọ́là. Hmm, màmá wa ṣe báyìí. ṣọ́sọ́wọ́ ẹ̀mí wa ni. ọjà from above àwọn ò pé ká mú Mr. william kúrò. ìjọ gan-an lówó tó ló fẹ́ dé òtò dé mi. tọmọdé yìí bá gbọ́gbọ́n kúkú èmi gà gbọ́gbọ́n sísìn. sìkìsìkì máa mi wò dé. kí ló dé tí ẹ fẹ́ ya abáramọ̀rẹ̀ jẹ. padà ọ̀tádóyìn kan máa máa yọ̀ kan máa bẹ́ẹ̀ lọ̀tádóyìn kó sí apá yóò kó sí wọ́n ti dòyìn ká kàkà kàkà ọ̀sẹ̀ bínú kó sí ní kinní kan wó ni wọ́n. láti ń bàtà. mo dé rú Mr. William ó dé ń kọlẹ̀kùn látàrí ó ń ṣílẹ̀kùn ọmọ àgbẹ̀ ẹ̀ ó kú bẹ́ẹ̀. kò sí bí àjò ṣe fẹ́ dùn tó tó nílé ò ní padà lọ sílé ẹ̀. ago ẹ̀yin tagbáyé lé mo ní àgò ẹ̀yìn tá mo kọta jẹ́ńjẹ́ mo kọ́lẹ̀kùn mo kọ́lẹ̀kùn mo kọ́lẹ̀kùn mo kọ́lẹ̀kùn ilẹ̀kùn náà jẹ́. ajé mo pè ó ajé mo pè á wá mi wálé ajé mo pè á tẹ́rí tajé ṣe é. ajẹmọpẹ o. eégún ò ní sábọdẹ kó tó wá lé ọyẹlá ọyẹlá ọyẹlá kedere kọmọlá náà rọnà lọ nana. ajẹ́ ajẹ́ máa jẹ́ máa